broda wa Ayub Abiona Ayub ó pe pe pé àti ẹ̀ jọ ṣe mùlá ánà lórí mátà yẹn mo dẹ̀ kọ́mẹ́ǹtì pé mo ti rẹ́gì ṣé bí ni ọ̀ta. wọ́n ti mọ̀ pépè ó ja òun ó ti mọ̀ pépè máa ja òun mi ò sì túwọ́ lọ́rùn rẹ̀ lórí mùláànà tí mo pè sí mi ò ní sọ pé nítorí pé ń pè rẹ̀ ní alùsùnà mi ò ní sọ pé nítorí pé ń pè rẹ̀ ní alùsùnà èmi náà sì ń pè rà mí alùsùnà. ẹ̀sùn pé ẹlẹ́bọ ni mí ẹbọ tó ká mọ́ mi lọ́wọ́ yóò sọ fáyé ìgbésẹ̀ tí mo gbé ńgbà tí mo fẹ́ ṣiṣẹ́ dámọ̀ kùránì tóun sọ di bá míì mọ́rẹ̀ ẹ̀ lọ́wọ́ nǹkan tí méjì nǹkan méjèèjì tó lágbára jù nínú ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ọ̀rọ̀ ebú rẹ̀ kò ní túmọ̀ sí mi ọ̀rọ̀ ebú rẹ̀ kò ní túmọ̀ sí mi ṣùgbọ́n lórí kókó méjèèjì yẹn kó bọ́ síta ká mú ọjọ́ kan yálà Thursday yálà Monday ọjọ́ tá a rẹ́rìí lórí ẹ̀ wípé ọjọ́ náà ni wọ́n máa ń gbé iṣẹ́ ọmọ ànábì ádámà lọ bá àlọ́wù káwá ṣe ìpè yẹn láì láàrin àti ẹ̀ káwá máa retí ìdájọ́ ọlọ́run so tó tún sọ báyìí fún mùláánà yẹn wà ńlẹ̀ o ó sì wà ńlẹ̀ ó dá lójú ni ló fi sọ pé ẹlẹ́bọ ni mí ó dá lójú ló fi sọ wípé nítorí kí n lè bá lè dá ògo iṣẹ́ tẹ́ríjámọ̀ gbà ni ò jẹ́ kí n fi lọ pòfẹ́sọ aláró èmi mọ̀ pé pòfẹ́sọ aláró ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún èmi mọ̀ bẹ́ẹ̀ wàláhì kúmọ̀dùláì wọn ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún tí wọ́n bá sọ bẹ́ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kìí sáwọn ni wọ́n fi sẹ́yìn rán ọ̀dẹ̀ wàá sọ yẹn ó bàmí lórúkọ jẹ́ láàrin àwọn ọmọ pépì ọ̀sọ́ọ̀lù rẹ̀ mo wá ní kó bọ́ọ̀tà fọ́ìsì kí ló tún mú fọ́ìsì o. no volume wẹ̀. Ah. ẹ dákun ẹ bá mi táìpù ibi tí mo ibi tí mo bá dé tí ẹ ti rí volume ibi tẹ̀ ti rí no verse again. Ah. tẹ̀sí ń gbọ́ fọ́ìsì báyìí mi ò tètè rí kọ́mẹ́ǹtì yìí Allahu Akbar ẹ ẹ gbọ́ mi láti gbà yìí Allahu Akbar kí ló ṣẹlẹ̀ sí kínní nìsín gba àwọn nǹkan táwọn òyìnbó ń tà fún wa yìí yìí. ṣé ti ń gbọ́ mi báyìí ẹ dákun ẹ kọ́mẹ́ǹtì. ẹ gbọ́ mi báyìí ok ọ̀rọ̀ wo ni mo sọ láti tẹ̀ fi gbọ́ mi mi mọ̀ kí mo ti sọ̀rọ̀ lálẹ́ ẹ̀rọ mi létí ọ̀rọ̀ tí mo sọ láti tẹ́ ẹ̀ fi gbọ́ mi kí n lè rìwáìdì ọ̀rọ̀ padà. ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi live from where you said there is evidence okay huh. mo ní mo pe Saheed Shittu tó pè mí lẹ́lẹ́bọ tí èmi kì í sì ṣe ẹlẹ́bọ tó tún fẹ̀sùn kàn mí wípé nítorí kí n lè dá ògo iṣẹ́ tẹ́rígẹ́mọ̀ kùránì gbà ni ò jẹ́ kí n include professor aláró tí wọ́n ti wà ní sísẹ̀mù yẹn tẹ́lẹ̀ mo wá sọ pé mo jẹ́rìí professor aláró wọn ò fiṣẹ́ yẹn ràn wọn ò fiṣẹ́ yẹn ràn mo jẹ́rìí wọn. gẹ́gẹ́ bí àgbà gẹ́gẹ́ bí àgbà àgbà ni wọ́n jẹ́ sí wa. wọ́n sì ní ìmọ̀ ẹ̀sìn jù wá lọ kò sí kò sí ágúmẹ̀ntì lórí ìyẹn torí ìmọ̀ tí èèyàn bá kọ́ tó fi di pé ó gba first degree second degree phd tó tún fi di professor táwọn ò sì gboyè kankan alihamudulilayi ha ní sọkọjá ibi tá a bá mọ̀ ní tiwa ni so mo jẹ́rìí prof àfihàn mo jẹ́rìí wọn pé kìí ṣe àwọn ni wọ́n rán ṣáìdì níṣẹ́ tó jẹ́ yẹn kìí ṣàwọn àwọn ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá ti gé rẹ̀ kalẹ̀ ní ìgbékalẹ̀ pé òun fẹ́ mọ tú àṣírí ọmọnìyàn yóò mọ gba information àti rumor lọ́tún lọ́sì lọ́tún lọ́sì táwọn èèyàn mọ̀ pọ́ǹpù ẹ̀ sí nígbògá sí pé òun ni ó gbéra ẹ̀ kalẹ̀ nígbè kalẹ̀ pé òun fẹ́ mọ tú àṣírí ayé ní orúkọ wáàsí so àwọn rumor oríṣiríṣi ni wọ́n mọ̀ spend ẹ̀ sí yóò mọ̀ sọ ẹ̀ pamọ́ ọjọ́ tí ẹnìkan bá ti wá sẹ̀ tó bá ti gún un yóò àfàbọ̀ sórí àwọn rúmọ̀ tó ti stọ̀ ọjọ́ òun yóò àgbé jáde yóò àdájú gbọ̀gá sí pé ojú ẹ̀ tó ọ̀rọ̀ ojú rẹ̀ sì tó ojú rẹ̀ ò tó. Okay? now eh, mo ti dárò padà síbi pé mo challenges fún mùlá anna akẹ́kọ̀ọ́ mi kan ló tú àbá yẹn jáde òun ló má bá yẹn wá mo dẹ̀ mo dẹ̀ báàkì ẹ̀ so mo fẹ́ kí Saheed Shittu kó bọ́ ọ̀ta either on Monday or Thursday tàbí kó withdraw tó sọ yẹn kó kó kó sọ fáyé pé àsọgbọnu ni o inú ló bí òun o látara pé mo ṣe òun. ẹ̀hẹ́n ó ti parí nìyẹn ó ti parí nù àmọ́ kó bá lérò pé òun ò ní wìdú ọ̀rọ̀ yẹn pé òun ò ní wìdú ọ̀rọ̀ yẹn òun ò sì ní ṣe mùláánà ara o yóò ṣe mùláánà ni o àjọṣe papọ̀ ni. either on Monday or Thursday any Monday or any Thursday kó mú un torí pé ọjọ́ yẹn a rí ẹ̀rí nínú àdìsí wípé ọjọ́ yẹn máa ń gbé iṣẹ́ ẹ̀dá lọ bá àlọ́ so that iṣẹ́ yẹn mùṣẹ́ mùláàánà yẹn ọjọ́ tá a bá ti gangan ní òdòdó àlọ́ bí mo ṣe fẹ́ nu bí mo ṣe fẹ́ nìyẹn. so e, e, e, èmi ò pè ọ ní ẹlẹ́bọ tòun ti bó ti já sí pé òun bá ẹlẹ́bọ jẹ òun bá ẹlẹ́bọ mu òun bá ẹlẹ́bọ sùn èmi ò pè ọ lẹ́lẹ́bọ mo kàn wọ́ọ̀nù ẹni pé ẹni tí bá ń gbógun ti àfẹ́ ẹlẹ́bọ kò gbọ́dọ̀ mú ẹlẹ́bọ míì ní ọ̀rẹ́ kòríkòsùn. ọ̀wọ́n tí mo sọ nìyẹn lọ tún gbọ́ wọ́n wá lánú rẹ ó ní àbúrò ẹ̀ ẹlẹ́bọ ọtún wá ọkọ̀ wá mọ panẹ́bíìsì rẹ̀ ayé ti gbọ́ kò ní lẹ́lẹ́bọ kó tún mọ panẹ́bíìsì rẹ̀ bí mo ṣe jẹ́ lẹ́bọ gangan bí mo ṣe àwa ṣe mọ̀ lánà lórí rẹ̀ bó ti jásí pé mo fẹ́ dá ògo àlùkùránì gbàùn ni ò jẹ́ kí n pe pòfẹ́sọ̀ aláró ni ò jẹ́ kí n sọ fún wọn nípa rẹ̀ a ṣe mọ̀ lánà lórí rẹ̀ ọ̀wọ́ méjì yẹn ti tó ìyókù eh, èébú ni èpè ni ìyẹn ò ní ìtumọ̀ sí mi torí pé èébú ò so lára ẹnìkankan rí ẹni tá a sì fún lépè tí ò sì ṣépè èpè ò lè jà ìwọ tó ṣépè lèpè ó jà ìwọ tó ṣépè ìwọ ni èpè máa jà so àwa lè torí pé èmi àti ẹ a ní misunderstanding kọ wá kọ wá fi ẹ̀sùn tó mú yẹn kúrò ní ìsìláàmù àti ẹ̀sùn tó bà iṣẹ́ rí èèyàn jẹ́ ẹ̀sùn tó múyàn kó ní ìsìláàmù ni ẹ̀sùn ṣíríkù ẹ̀sùn tó ba iṣẹ́ eré tí yẹn ti jẹ́ òní Adamu ìkìláàsì ádámù ìkìláàsì kò wá fi ẹ̀sùn ńlá méjì yẹn ó gbé mi kó ní ìsìláàmù ọ̀fẹ́ ló ba iṣẹ́ tí mo ṣe fún mọ̀ táyé ọmọ sàǹfààní lọ pẹ̀lú ẹ̀sìn sí láíláí. ọ̀fẹ̀nu tẹ́ńbẹ́lú ọ̀fẹ̀nu bàjẹ́ ọ̀fẹ̀nu tẹ́ńbẹ́lú ọ̀fẹ̀nu bàjẹ́ iṣẹ́ tó dá sí pé tó fi kú tó fi kú bóyá ló lè kọ péèjì kan bọ́ta fáyé tó fi kú bóyá ló lè kọ péèjì kan fáyé yálà ní èdè lárúbáwá ni o yálà ní èdè gẹ̀ẹ́sì ni o yálà ní èdè yorùbá ni o bóyá ló fi lè kọ́ tó ikú èmi ò ní òye ní ṣùgbọ́n mọ́ parọ́ mọ́ mi mi ò ní kó òye ní but mọ́ pa irọ́ mọ́ mi. tí n bá sì ṣì ọ́ pé mo pè ọ́ sí àkíyèsí ìwọ̀nba ló yẹ kó bínú mọ́ pàápàá jù lọ. o lè lérò pé mo sì ni mi ò sì ọ́ àkíyèsí ló dá ló dá awuyewuye sílẹ̀ láàrin èmi àti ẹ a sì jọ mọ́ ọ̀sẹ̀ rabata kíyèsí mi àmọ́ kọ́ wá pè mí lẹ́lẹ́bọ kọ́ wá lérò pé màá gbọ́ màá dákẹ́ ó mo ti gbà kó o fi ẹ̀sùn ádámù lè kíláàsì kàn lórí tọ́júdámà kùrọ̀ánì kí wá dákẹ́ ó túmọ̀ sí pé mo ti gbà níyẹn nílò rán pé ẹnìkan sọ pé bàbá kú nílò ń sọ mọ́ ọ ni.

mo ti challenge fún Maulana and I'm still waiting for him. kèrè ààyè tèmi ni àwọn àti tó sì ń tú lọ́wọ́ ni ò tí fún ní ṣáǹsì tọkàn dákun kó wọjọ́ monday kan àbọ́gọ́ thursday kan kó jẹ́ tètè mà pé monday eléyìí ni o tàbí thursday eléyìí ni o so that gbogbo èrò wọ́n lè wá bá wa ṣe àmì wọ́n lè bá wa ṣe àmì tàbá tí ń wọra wa lépè àwọn èpè ńláńlá àwọn èpè tí kìí jẹ́ bí ìwò látùbọ̀ tán rere wáyìí tó fi lè parú rọ́bà yẹn mọ́ mi kó sì lérò pé màá máa wù ẹ́ níran táàyè mùláàna sì ń ní ẹ̀sìn so we go for mùláàna kì í we go for mùláàna that is it ìwà àmàbọ̀yá ọ̀rọ̀ ẹnu ẹ náà ni agbẹnusọ ń rì fáà sí tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹni agbẹnusọ ń rì fáà èsì ẹ̀ nìyẹn come out for mùláàna I'm saying it I'm saying it repeatedly. Come out from Mula Ana, either on Monday or on Thursday. ẹni tó bá tún wá sọ pé mèsì alùsùn náà kọ́ bọ́ta ẹ̀yin ò sì mọ̀ nǹkan kan nípa tí ń jẹ́ wàdíyà mi ò mi ò tí ìké ó kan wàbíyà ń tèmi ẹ̀sìn tèmi ṣe wàbíyà ẹ̀sìn tèmi ni àlìsìláàmù ìlànà mi ni súnà ànábì ẹ̀sìn tèmi ni àlìsìláàmù ìlànà tí mo sì ń lò láti fi ṣe ìsìláàmù ó ní súnà àsúnà ànàbàwíyà. àsọ̀híhà àfáàbìtà ó lèmi ń lò mo si gbà pe gbogbo àwa tí à ń ṣe bẹ́ẹ̀ jàmá àníwá anywhere in the world ìjọ kan náà ni wá àwùjọ ni wá different locations ni wá kò yà wá. ni ọ̀rọ̀ ti so ẹ̀yin lẹ mọ wàhálà tí ẹjọ́ ń fà pẹ̀lú àwọn wàdíyà ó ò lè gbọ́ lẹ́nu mi rí tí mo sọ yí pé wàhábí ni mí ta ni jẹ́ wàhábí aráàbò ni bóun tiẹ̀ ti jẹ́ àáfàá wo ló ga sí pé ó kọ wàhábí àáfàá wo ni bóun tiẹ̀ ti jẹ́. ahálùsúnà wàlìjẹ̀máà ni mí tó ti pẹ́ ahálùsúnà wàlìjẹ̀máà ni nínú islamu tí mo sì ń pèpè sí látọjọ́ tó ti pẹ́ ahálùsúnà wàlìjẹ̀máà ni mí látìgbà tí mo ti ń kọ ìwé jáde ìwé ẹ̀sìn jáde ẹnì kò lè rí láìsàn mi tí ó sì rí ní ẹnì kan ò lè rí gbólóhùn kan lẹ́nu mi tí ó ti gbọ́ pé mo ní nǹkan ṣe pẹ̀lú wàbíyà kí lókè mi àti wàbíyà ẹ tún wá lọ gbọ́ kan sí tí mo bá ń dìfẹ́ǹdì ṣéèkù búnú bá mi àbí mo ń dìfẹ́ǹdì ṣéèkù sọ́lùfẹ̀mí ni àbí mo ń dìfẹ́ǹdì ṣéèkù búnú tẹ̀míyà ni dirúgbà tí ẹ sọ pé ṣéèkù búnú tẹ̀míyà pé àìfẹ́yàwó rẹ̀ tó fi kú òláyé ó túmọ̀ sí pé kìí sálù súnà mo dẹ̀ kó padà sí lẹ́nu pé kìí sóun nìkan làáfà tí ò fẹ́ yàwó nínú àwọn àfà àgbà mo sì ka bí ó kọ ogún àfà jáde mo dẹ̀ ń sọ fún yín lọ́jọ́ náà lọ́hùn wípé kó dàbí ibùnú báàsì ọ̀bà fẹ́yàwó tí náwáwí ò fẹ́yàwó tẹ́lòmíì náà ò fẹ́yàwó àwọn kọ́ ni àwòkọ́ṣe rere fún wa àwọn kọ́ ni àwòkọ́ṣe rere fún wa àná tí mo ṣe mo tún sọ ń bẹ̀ pé lámúyẹ́jí alìlọ́wù áhàdán kúdúwàtá ní àṣàná kùdúwàtá ní hasana ilá sọ́ọ̀hìbà sunnah الرسول صلى الله عليه وسلم لم يجعل الله أحدا في هذه الأمة قدوة حسنة إلا صاحب سنة إلا صاحب السنة الرسول صلى الله عليه وسلم àtàtàná أن tó tún jáde lẹ́nu mi láti ìgbà yìí wá tí mo nínú ìsìláàmù wa yìí o ní ayé wata tá a wà yìí o káfàtán aláwò òfin ẹnìkan ṣe àwòkọ́ṣe rere fún wa àyàfi ẹni tó ní súnà ìyẹn òjíṣẹ́ rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam so pé ibùdó tẹ̀míyà kò fẹ́yàwó kí ni pọ́blẹ́mù mi pẹ̀lú yìí kìsì sì pọ́blẹ́mù yín sọ ní kẹ́ ni sọ ní fífẹ́yàwó èsè súnà nẹ́bì ni ṣe bí ni òní kápá àti fẹ́yàwó fún àwọn ìdí kan tó hàn sí ìmáàmù Nawawi ṣe bí kò ní àti fẹ́yàwó fáwọn ìdí kan tó hàn sí ṣé wọ́n lé mi ọ̀fẹ́yàwó ni. ẹ̀ tí ẹ̀ wáyé dáadáa ni ànábì wa làwà máa ń sọ pé àwà tẹ̀lé ká lè wá gbọ́n tànábì sọ yẹyẹ àlàyé táwọn àfáàfá mú wá lórí rẹ̀ A fi ṣe àtẹ̀gùn láti fi gbọ́ ọ̀rọ̀ tànábì sọ yé torí báwọn ọmọ tí ó tó wọn a nímọ̀ tó wọn the scholars are just medium of understanding Quran and Hadith medium ni wọ́n a ń lò wọ́n gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àtẹ̀gùn ni ká fi gbọ́ Kùránì yé ká fi gbádìsì yé ni ẹ́ kí ló kẹ́ èmi pẹ̀lú pé bùnú tẹ́mi yọ̀fẹ́ yàwó ìyẹn ọ̀wá yọ́kò nú agbo alùsùn náà ìyẹn ọ̀yọ́ kò nínú olóríire tá a bá rí àpá tí ò lọ mọ́kà tí ò ṣe hajj ṣe kúrò láyé ìwé mi ní ìsinmi ò tí ṣe hajj tẹ́wàá gbọ́ pé mo kú lọ́la ní ìsìn àmọ́ sọ wípé ó o àbúrò yìí máa kò ṣe hajj o ó sì pé rẹ̀ ní alùsùn náà ṣe mo ní kápá hajj ni mi ò ṣe ṣé mo ní kápá hajj ni mi ò ṣe ẹ́ ah, báwo lẹ ṣe máa ronú báyìí gan-an náà báwo lẹ ṣe máa ronú báyìí náà ẹ̀ẹ́sàfẹ́ ẹ̀ẹ́fẹ́ yí nǹkan mọ́yàn lọ́wọ́ nítorí náà èmi èyí dìfẹ́ǹdì fún àpá kankan tí ń fi wá tako súnà ànábì ṣùgbọ́n àlè yọ ọ̀rọ̀ àwọn ẹ̀sìn torí pé tó wọn lárúbáwá tó wọn àmọ́ ìmọ̀ ẹ̀sìn tó wọn látara àwọn ni wọ́n dúró gẹ́gẹ́ bí torchlight flash flashlight tátàn sí alukur'ani tátàn sí àdìsí tí ó fi yé wa àwọn ni kọ́lọ̀mbá ni kẹ́ gbogbo wọn ibi tẹ́ bá kù sí kọ́lọ̀mbá ni ṣàforíjì fún wọn ṣùgbọ́n nẹ́bí wa ni kúdú wà tún ásánà tún lànà onye kuduwatuna alihasana anabi wa ni kuduwa ti wa má ṣe mistake pé mo ní kó mú ọ̀rọ̀ tó sọ nípa ṣẹ́kù mo so di ànábì ọlọ́run ohun tó ọ̀kan sọ nípa wọn yẹn láfẹ́ kó mú ẹ̀rí ẹ̀ wa nítorí pé àti tú níbàmú sí bídí ọwọ́ yín àtúmọ̀ rẹ̀ níbàmú sí ìfẹ́ ẹnu yín lẹ́fi láàmọ́ tú no problem ẹtú ti yíkáyé náà gbọ́ ṣùgbọ́n irú àwọn àfá àwọn àgbà tó gá sí pé àwọn ìtumọ̀ tá ń túmọ̀ látara wọn la ti ń gbọ́ ọyé látara wọn la ti ń gbọ́ ọyé irú ayé wà mọ́ ń kánà fi ábì yá mọ́ látara ṣékù búnú bá sí ni mo ti gbọ́ yé kó sì wá sọ báyẹn wípé àwọn gan ọmọtúmọ̀ rẹ̀ àtìgbà tí àfá àgbà kan ní ásíà rí tó tó túmọ̀ ẹ̀ fún wọn mo gbọ́dọ̀ rí àkọsílẹ̀ rẹ̀ ní sódà sì máa lè ṣéǹgì sọ́dọ̀ àfá yẹn agbẹnusọ ọlọ́ọ̀bá mi sàánù rẹ̀ ọlọ́ọ̀bá mi ṣe dáadáa fún ọ èmi àti ẹ àjọ ní iṣu o àti sáyẹ́dì ṣìtú àjọ ní àjọ ní àní pásánà fẹ́ fi òdodo hanra wa ni kọ́nà mọ̀ wá ṣe mi lálábòsì kọ́nà mọ̀ ṣe sàìdì títù ní alábòsì kọ́nà mọ̀ ṣe agbẹnusọ yìí náà ní alábòsì àtẹnìkọ̀ọ̀kan wa kọ́nà mọ̀ ṣe wá ní alábòsì. kọ́nà òun jẹ́ kó gá sí pé tá a bá ti rí òdodo lódodo ká lè rí òdodo ní òdodo ká sì lè tẹ̀lé kọ́nà òun ràn wá lọ́wọ́ kó jẹ́ ká rí irọ́ ní irọ́ ká sì lè jìnnà sí i. mi ò bá wàhábù kan dèpò pé ó tún lẹ́ni mọ́ wàhábíyà èmi ò mọ tí ń jẹ́ wàhábíyà àwọn tó bá láwọn wàhábíyù wàhábíyù làwọn àwọn nìyẹn kàn mi ò sì ní tagbẹnusọ fún wọn ok agbẹnusọ àwa alùsúnà lèmi agbẹnusọ àwa alùsúnà òun lèmi ọ̀kan nínú àwọn agbẹnusọ àwọn alùsúnà òun ni mí. ìwọ náà lè bọ́ta kó di kílẹ̀ rẹ pé agbẹnusọ àwọn alùsùnà ni onígbà mẹ́mọ̀ pé agbẹnusọ àwọn alùsùnà ni ọ bọ̀ títí dìgbà yẹn agbẹnusọ àwọn oníbídíà lè mímọ̀ sí tí gbogbo nǹkan tí bá ti mú wá ló ń taako nísìn àdíìsì tó mú wá nísìn ọwọ́gilé ọ̀làdìsì no ẹnì kò ní ṣe bẹ́ẹ̀ àfi ẹni tó bá jẹ́ agbẹnusọ àwọn alùlìbídíà alùbídíà sì kẹka bóyá ti ṣí àwa nìwọ ni o bóyá ti múríjíà ni ọ ni o bóyá ti àṣà ayọ̀rọ̀ ni o bóyá ti àwọn onísúfì ni o ó tẹ̀ tó ń sọ lánàá wípé eh, àfáà àbàdàn kò rí tí àdáadáa àwọn onísúfì àfi tí àbúrúkú wọn so ọgbà pé àwọn onísúfí ní <laughs> tí àbúrúkú ọgá o ọgbà páwọn súfí ní tí àbúrúkú tí àbúrúkú yẹn sẹ́mi mo kọ́ sẹ́mi mo kọ́ sẹ́mi ni mo kọ́ ṣe bí tí a ṣe wàá mọ́dà tìjárí ni mo ṣé tí mo kà yẹn anyway o ti gbà pé ó wà ń bẹ̀ o sì ti gbà pé mo rí yẹn tú ọkàn ń sọ pé sí àwọn onísúfì ni mo rí mi ò rí sí àwọn dáadáa ìwọ náà ka sí àwọn dáadáa fáyé náà eléyìíṣẹ́ mi rí lè mí kàyẹ́ eléyìíṣẹ́ mi rí tí òjé mi ó lè ṣe tìjà níyà lè ní kàyẹ́ pẹ̀lú ògo ọlọ́run agbẹnusọ ọlọ́run bá mi sí ọ ní onísùnà èèyàn gbọ́dọ̀ mọ kí ó dànù báyìí kéwú kò rọrùn láti kọ́ ní ti òdodo ọmọ kéwú àjiyàn yẹn but virus ti pọ̀jù nù kéwú tó mọ̀ virus. ó ti pọ̀ ti pọ̀ kófìdì ti pọ̀ jù ńbẹ̀ kófìdì ó ti pọ̀ jù ńbẹ̀ hiv ti pọ̀ jù ńbẹ̀ aids ti pọ̀ jù ńbẹ̀ ìdí nìyẹn tó fi já sí wípé ìwọ ẹ̀kan yìí náà ni lónìí sàbẹ̀ kan kìí ṣe sàbẹ̀ sàbẹ̀ kan ó di ó di kírísítẹ́nì eh, kan ọ̀pọ̀ eh, àrọ́mọ́nà bíi. ìwọ kan yìí náà ni ìyẹn ti rí ẹ jẹ́ ká wá fàbọ̀ sí orí àdíìsì táǹkà lọ mo lè má láǹfààní ju ẹ́písòdù yìí lọ àti ẹ́písòdù míì torí ntẹ́bi fẹ́ yanjú ni wípé torí ọ̀rọ̀ àwọn àfa tó ń kà jáde ó máa kà wọn ìsàbẹ̀ bíi wa máa kà wọn ìsàbẹ̀ bíi wa. ọ̀wọ́ pọ́ìntì tẹ̀mí fẹ́ jẹ́ kó yé ayé nu wípé kò sí àdìsí tẹ̀jìsí kò sí àyà tẹ̀jìsí àyà tí ń ròyìn ọlọ́run ló wà tí ń ròyìn ló wà ẹni ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn àfa àtọkà tó ń sọ wípé wọ́n dákọ̀ pé ọlọ́run ní ọwọ́ wọ́n dákọ̀ pé ọlọ́run ní ẹsẹ̀ wọ́n mo ti sọ sáǹdì yìí alùsùnà fún ọ lórí ẹ̀ ọ̀rọ̀ mọ́ mọ̀lìkì tí mo kà jáde wáì tó dìbọ́ǹkì ẹ̀ tí wọ́n bí mọ́ mọ̀lìkì léèrè lórí pé sọ́lọ́ máa ń jókòó sọ́lọ́ máa gún wà sọ́lọ́ máa wà láàyè kan wáì tó dìbọ́ǹkì ẹ̀ ṣé bí mọ́ ṣé bí àfáà gbogbo wa ni àfáà gbogbo wa ni mọ́ mọ̀lìkì sì bí léèrè nípa ìròyìn tó jẹ́ pípé ìròyìn yẹn bó ṣe ń bẹ fún àlọ́wù ní bẹ fún ènìyàn ṣe bí point of ṣe bí bone of concession wa nìyẹn wípé ojú ń bẹ fún àlọ́wù ojú ń bẹ fún ènìyàn ọwọ́ ń bẹ fún àlọ́wù ọwọ́ ń bẹ fún ènìyàn ẹsẹ̀ ń bẹ fún àlọ́wù ẹsẹ̀ ń bẹ fún ènìyàn ok àwọn ìròyìn tó dá sí wípé à ń sọ pé wà fún àlọ́wù a sì mọ̀ pé àwọn ìròyìn yẹn ó wà fún àwa torí pé èyí tẹ̀ wa ẹ má jẹ́ kí wọ́n pe ajá lọ́bọ̀ fún yín ẹnu wọn dùn wọ́n mọ̀rọ̀ ọ̀dáàbù what is the bone of contention lábẹ́ àkọlé ọ̀rọ̀ ẹni wá yìí tó sọ pé fífi ọlọ́run jọ ènìyàn tẹ́mi náà sì ń ṣe àkọlé fífi àláòwé ènìyàn kí ni bone of contention the bone of contention is that pé wọ́n ní àláò ní ojú wọ́n ní àláò ní ọwọ́ wọ́n ló ní ẹsẹ̀ ẹni wá ń sọ wípé a túmọ̀ ojú yẹn agbe gbé kúrò ní ìtumọ̀ àkíkí á gbé wá sí abẹ́ mọ̀jáàzí èmi wá ń sọ wípé a fi ilẹ̀ bẹ́ẹ̀ lórí ìtumọ̀ àkíkí a nílò ìtumọ̀ mọ̀jáàzí fún that is the bone of contention ṣe rí pé èmi àti ẹ̀ àtẹ̀ra wa mọ́lẹ̀ èmi àti ẹ̀ àbúra wa. àbúra wa lówó àyára lówó àjẹra ní nǹkan kan the bone of contention is very simple àwọn ìròyìn kan tó jẹ́ ẹ̀yà ara bí ojú bí ọwọ́ bí ẹsẹ̀ tí àlùkùránì tó fi ròyìn àlọ́wù tí àdìsì tó fi ròyìn àlọ́wù agbẹnusọ yìí sọ wípé a ní lo ìtumọ̀ àkíkí ìyẹn ni ìtumọ̀ àdámá bí kò ṣe ìtumọ̀ àkànlò okay bí kò ṣe ìtumọ̀ àkànlò. èmi wá ń sọ wípé ìtumọ̀ àkíkí la máa lò fún àwọn ìròyìn wọ̀nyẹn a ní lo ìtumọ̀ mọ̀dásí túnlẹ̀ ìtẹ̀ ń wò wá ẹ má wá di shooting star àti Manchester ṣe gbọ́ ẹ má sọ èmi àti agbẹnusọ yìí ẹ má sọ wá di shooting star àti Manchester tẹ́ àmọ́ ṣe hey kúù ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ́yìn sọ̀rọ̀ shooting star àti Manchester àbí kìíní kan United ẹ̀yìn lẹ́mọ́ kọ gbogbo àwọn tí wọ́n gbá bọ́ọ̀lù ok ẹ má sọ wá di báwọn ẹ mọ kí là ń fà gangan ẹ mọ̀ wọ́n pè mí ń ká lónìí ẹnu tiẹ̀ dùn ok ẹ má wò pé ẹnu tèmi dùn òun ká lòlò ẹ má wò ó ẹ má wò yẹn kí ni the bone of contention àkọlé ọ̀rọ̀ wa ọjọ́ra wọn òun sọ pé fífi ọlọ́run jọ ènìyàn èmi sọ pé fífi aláwùwé ènìyàn kí wá níbi tẹ́mi àti agbẹnusọ yìí òun agbẹnusọ fún àwọn ti èmi náà jẹ́ agbẹnusọ fún àwa alùsùnà wal jamaa ok àjọjí agbẹnusọ ni èmi ń gbẹnu alùsùnà sọ̀rọ̀ òun ń gbẹnu àwọn tí wọ́n èsì alùsùnà tá a mọ̀ sí alùlùbídíà òun gba ẹnu wọn sọ̀rọ̀ tó ti yé now òun sọ wípé àwọn àyà àti àdíìsì tó dárúkọ ojú tó dárúkọ ọwọ́ òun náà gbà pé áyàdákọ ojú áyàdákọ ọwọ́ áyàdákọ ẹsẹ̀ òun náà mú wá nínú ọ̀rọ̀ rẹ̀ náà ṣùgbọ́n ó ní ìtumọ̀ mẹ́tàfọ̀ ìtumọ̀ àkànlò la gbọ́dọ̀ túmọ̀ rẹ̀ sí kápẹ́ ojú kápẹ́ ní àánú kápe ọwọ́ kápe ní agbára àti ògo ní ọmọ tó fẹ́ túmọ̀ ẹsẹ̀ sí náà but ó ti túmọ̀ ojú sí àánú ó túmọ̀ ọwọ́ sí agbára àti ògo mi ọmọ tó fẹ́ túmọ̀ ẹsẹ̀ sí èmi bá ń sọ fún wípé no ojú is ojú ọwọ́ is ọwọ́ ẹsẹ̀ ẹsẹ̀ kí ni ẹ̀rí tiẹ̀ kí ni ẹ̀rí tèmi ẹ̀rí tiẹ̀ ni pé nínú àsàlíbù àlàrọ̀bíyà nínú àwọn ọ̀nà tí lárúbá máa ń gbà sọ̀rọ̀ ni pé wọ́n a máa lo ìtumọ̀ àdámọ́ fún ọ̀rọ̀ wọ́n á sì máa lo ìtumọ̀ àkànlò fún ọ̀rọ̀ ó ní nítorí náà irú ọ̀rọ̀ tí lárúbáwá máa ń lo ìtumọ̀ àkànlò fún nìyẹn that is the summary gbogbo tí agbẹnusọ yìí sọ summary ẹ̀ nìyẹn ìyẹn ni wọ́n ń kó ẹ̀rí wá ní ń kó ẹ̀rí wá ní ń kó ẹ̀rí wálé lórí. ìntọ́rù ẹ̀ ìntó jẹ́ premises ẹ̀ nìyẹn premises ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé ojú ni o ọwọ́ ni o ẹsẹ̀ ni o káyà dáàpọ̀ tó náà sì mú àyà yẹn wá sádìsì náà dárúkọ ó láàní fún ní ìtumọ̀ àdámá bí kò ṣe ìtumọ̀ àkànlò ó ní nítorí pé lárúbáwá wọ́n ní ọ̀nà méjì tí wọ́n máa ń gbà á fún ọ̀rọ̀ ní ìtumọ̀ wọ́n lè lo ìtumọ̀ àdámá wọ́n sì lè lo ìtumọ̀ kíni o àkànlò èmi wá ní rárá bẹ́ẹ̀ kọ́ ááyà àti àdìsí tó bá fi ojú ròyìn Allahu ojú náà ni àáyà àti àdìsí tó bá fi ọwọ́ ròyìn Allahu ọwọ́ náà ni.